إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 واعلموا عباد الله أن من الصحابة الكرام الذين لهم فضل كبير في الإسلام ولهم أهمية عظيما نظرا لما قدموه للإسلام وهو صحابي الجليل صاحب الرواية حافظ الأمة المحدث الكبير أبو هريرة رضي الله تعالى عنه عباد الله فما من حديث مشهور حول عظيم إلا وقد رواه الأبو هريرة وذلك لفضله وعلمه وملازمته لرسول الله صلى الله عليه وسلم أبو هريرة اسمه عبد الرحمن بن الصخر وقد أسلم في السنة السابعة من الهجرة النبوية ومن سعته لازم رسول الله صلى الله عليه وسلم في غضاوته حيث وفقه وفقه ثلاث سنوات كاملا دون أن يغيب, أن يغيب عنه عباد الله وعلى رغم إسلامهم في فترة متأخرة من حياة رسول الله صلى الله عليه وسلم هو أكثر صحابة راوية الحديث بسبب ملازمته لرسول الله صلى الله عليه وسلم لقد كان أبو هريرة الفقير أشد ما يقول فقد كان كثيرا من الأيام يخرج جائعا وهناك قصة رواحا عن نفسه وعلاقته بالفقر حيث مر على رسول الله صلى الله عليه وسلم في يوم وقد رأى رسول الله رسول الله صلى الله عليه وسلم أبو هريرة أبا هريرة جائعا فأمره صلى الله عليه وسلم بمنادي هال صفة الفقراء ويحكي أبو هريرة رضي الله تعالى عنه القصة التي رواه البخاري فقال رسول الله صلى الله عليه وسلم هذا هر انطلقوا إلى هال صفة فادعوهم وحزن أبو هريرة رضي الله تعالى عنه وقال في نفسه كنت أرجو أن أشرب من اللبن شربة أتقوى بها باقية يومي وليلتي ثم قال في نفسه لابد من تنفيذ حمل رسول الله صلى الله عليه وسلم وقال وذهب إلى المسجد ونادى هلا هال صفة فجاه فقال في نفسه إذا شرب كل الله ماذا يبقى لي في القدح فهاتوا معه إلى بيت رسول الله صلى الله عليه وسلم فقال له النبي صلى الله عليه وسلم هذا حر خذ فأعطيهم فقام أبو هريرة رضي الله تعالى عنه يضر عليهم بقدح اللبن يشرب الرجل منهم حتى يشبع ثم يؤتيهم لما بعده فشرب حتى يصبع حتى شرب آخرهم ولم يبق في قبح إلا شيء يسير فرفع النبي صلى الله عليه وسلم رأسه وهو يبتسم وقال هبا حر قلت لبيك يا رسول الله قال بقيت أنا وأنت كنت صدقت يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم فاقعد واشرب قال أبو هريرة رضي الله تعالى عنه فقعدت فشربت فقال رسول الله صلى الله عليه وسلم اشرب فشربت فما زال النبي صلى الله عليه وسلم يقول لي اشرب فأشرب هذا قلت والذي بعثك بالحق ما أجد له مزاده فقال رسول الله صلى الله عليه وسلم ناول القدر فأخذ النبي صلى الله عليه وسلم قدر فشرب منه الفضل عدا فلان أبا عليكم كي الله أولي أجنجة الله وما باو جسن لا محمد صلى الله عليه وسلم إن يرسي الله بي أبا بي ni khutuba tó kọjá lọ asàlàyé pa ọlá ńláńlá tí ń bẹ fáwọn sàábì ànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam a sì jẹ́ ká mọ àwọn olàǹpẹ ní sàábì ànẹ́bì àwọn tán bá ànẹ́bì lò tí wọ́n jọ ṣe wàhálà ẹ̀sìn yìí àwọn sàábì ànẹ́bùwà Muhammad ajó yóò wá pé àwọn ni wọ́n lóore jù nínú àlùmọ́ ànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà lóore jù ajé àfi agbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn ìfẹ́ tá a bá ní sí wọn yóò máa túmọ̀ irú mọ́nì tá a ní bàbá ṣe nífẹ̀ẹ́ wọn tó olójúwe irú gbàgbọ́ tá a ní. bẹ́ẹ̀ bá bínú àwọn sàábì ànẹ́bí sallallahu alaihi wasallam ẹni yẹn mùnáfìkì ni nínú àpẹẹrẹ tá a máa fi mùnáfìkì eléyìí ò fẹ́ràn ẹ̀sìn ọlọ́run òun ni kò máa bínú àwọn sàábì ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam. àwọn sàábì táwọn sọ yìí wọ́n pọ̀ wọ́n pọ̀ púpọ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run a kàn mú ẹnìkan nu wọn láti sọ ìtàn díẹ̀ nípa tẹ̀mí ayé rẹ̀. èyí tó fa eléyìí nítorí pé a gbọ́dọ̀ sọ ẹ̀sìn yìí wa ẹ̀sìn Islam yẹn gbọ́dọ̀ sọ a gbọ́dọ̀ sọ kúrò níbi ìbàjẹ́. ẹni tí wọ́n fẹ́ ba ẹ̀sìn jẹ́ tí wọ́n fẹ́ ba ìsìláàmù jẹ́ tí wọ́n fẹ́ wó ìsìláàmù àwọn ọ̀tá ìsìláàmù wọn èrè sábà dìde wá o láti lẹ̀ àwọn àwọn tó bá jẹ́ mùsùlùmí ara wa gangan àwọn ni máa ń lò láti lè ti bá ìsìláàmù jà láti lè ti di ìsìláàmù wó eléyìí ti wá ti pẹ́ kò sì ṣe bẹ̀rẹ̀ kò rọrùn fún wọn àwọn gbọ́dọ̀ kò kò rọrùn àmọ́ àwọn gèfèrí wọ́n jókòó lọ́wọ́ àwọn yehudi àtàwọn nàṣọ́ wọ́n rí kí àwọn sàábì ànábì àwọn mùsùlùmí nígbà tí ó sànábì láyé mọ́ ni o táwọn sọ́ọ́bà náà ti lọ wọ́n wá gbọ́dọ̀ àwọn ti ń bá wọn jagun táwọn ń pa àwọn mùsùlùmí yìí láyé sí pé torí ayé wọn ò wọ́n fáwọn wọ́n á jókòó kí ló lè fà á wọ́n jókòó àwọn ìjókòó eréṣiríṣi àwọn rí i pé ẹ ẹ lè rí mùsùlùmí ẹ lè rí parí láéláé pé kó mọ́ sáwọn mùsùlùmí máa nǹkan ẹ̀yọ̀kan lẹ́lẹ́ ṣe. tẹ́ bá rí nǹkan ẹ̀yọ̀kan yìí ṣe ìgbà yẹn lẹ́tọ̀ọ́ orí ìsìlámù parẹ́ lórí ilé ìyá yìí. wọ́n ní ẹ̀hìn kí lálẹ́ pé ẹni wọn á fún wa pé ló ìgbà tí ò bá ti sí alukuhani kẹrì àti ọ̀rọ̀ anẹ́bùwà Muhammad sallallahu alayhi wa tí ò sí láàrin wọn máa tí wọn ò rí kà fúnra wọn mọ́ tí wọn ò gbọ́ mọ́ àhá ìgbà wọn lẹ́tọ́ lè wó ìsìlámù. àwọn àrùkù kí làwọn lè apc eh, ètò wọn ṣe àmọ́ fún kúkúrú nínú àwọn ètò tí wọ́n ṣe ni kí wọ́n fi àti káwọn máa mú àwọn sànkò sànkò sànkò nínú ìsìlámù láwọn tó jẹ́ pé sànkò ni wọ́n láwùjọ wọn ká mú wọn káwá tẹ́lẹ̀ wọn tàbá tẹ́lẹ̀ wọn tán àwọn aláwọ̀ á jẹ́ sí ìsìlámù gẹ́gẹ́ fúnra rẹ̀ eléyìí wọ́n gbìyànjú ẹ̀ láwọn lumiskron nígbà náà àwọn tó bá ti parí ní fẹ́ tí a ṣe àrí wọn mú wọn wọn mú wọn lọ sílé ìbò bí Amẹ́ríkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá ń tẹ́ni wọn nínú àwọn tí wọ́n tẹ́ni láyé nígbà náà wọ́n ń pè nìkan ní ah, Tọ́há Hussein wọ́n pè kàn ní Sáádú kíní kan ìrántí ó pọ̀ tiẹ̀ àwọn eléyìí àwọn ni wọ́n á tẹ́ni ẹ̀ wọ́n bá ti gbọ́ wọn kọ́dà wọ́n lè wọ́n bú débi pé tó máa ń kọ kéwú tó máa fẹ́ kọ kéwú bọ́lá wọn ní fífi láì sí wọn á gbogbo ti ìsìláàmù wọn á gbogbo ti ìsìláàmù ọlọ́run sì ní wọn gbìyànjú òun ló jẹ́ pé kò sí àwọn yunifásitì dé lónìí àwọn tí mo sọ yìí tí ìbá fẹ́ ṣe islamic study tó fẹ́ fi arabic language àfi kó pé yóò kà sí àwọn tá a sọ yìí kò wá sí àwọn àsìkò tó bá ti di pé ìsìláàmù fẹ́ máa dìde fẹ́ máa dìde fẹ́ máa dìde táwọn táwọn yahudi àtàwọn nàṣọ àtàwọn gbìyànjú ẹ rí i pé nàìjíríà yìí náà ti gbìyànjú láwọn àsìkò tó pẹ́ àmọ́ lásìkò yìí àwọn arìnrìn àti wọ́n bẹ̀rẹ̀ o wọ́n sì ti wọ́n sì ti wọ àwọn tó ń jẹ́ sanko sanko sanko nínú ìsìlámù láti máa fún wọn ní owó láti lè ti wó ìsìlámù àmọ́ gbogbo ìgbà tí wọ́n fẹ́ wó ìsìlámù kò lè rọrùn àti tẹ́ bá rí àdìsí ànẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tẹ̀rí wó. tẹ́ bá ti rí pé àdìsí ànábì sallallahu alaihi wasallam tẹ́ ẹ rí gbé kúrò lọ́kàn àwọn mùsùlùmí ó ti tán nítorí kí ọ̀pọ̀lọpọ̀ dájọ́ ẹ̀sìn wa inú àdìsí ló wà Eyi a bá dá ìdájọ́ ẹ̀sìn wa tá a bá dá sí ọgọ́rùn èyí tẹ́ rí inú àdìsí ó tó etí twenty yòókù lẹ́dí inú kọ̀hánì kẹrì lápèjúwe nísìnyí ẹ wo ọ̀rọ̀ sanu alùpùpù hàn pé wàá kí mi pé ẹ kírun àwọn kéríṣiríṣi wá pọ̀ tá a gbọ́dọ̀ ṣe lérí àwọn nǹkan tá a bá ṣe tó bà jẹ́ bó láṣẹ kí gan kódà ẹni tí ń kírun a gbọ́dọ̀ gbájú ẹ̀ ewu ńláńlá ni gbogbo nǹkan báyìí inú àdìsílẹ̀ ti rí ọlọ́run ní ẹni bá jalè ẹgbẹ́ lọ́wọ́ sọ ẹni bá jalè ẹgẹ lọwọ bí ẹ bá wọnú tó bí ẹ bá wọnú sọ́ọ̀bù sọ́ọ̀bù tó gbé kí ló ṣe kí lá ṣe á ló jalè ní bí bá gbé kí ṣe á lè ṣe tó àbí ẹni márùn á ló jalè náà ọlọ́run bẹ́ẹ̀ bá rẹ̀ tó jalè ẹ sáré kó jalè ní ẹgbẹ́ rẹ̀ àbúrò pé ẹlòmíì ó gbé wàásù ẹ̀ẹ́dì tó gbé lọ́wọ́ ni o kò rà ní wàásù àdìsí pé kìí ṣe gbogbo ẹni tó bá jalè lẹ́sìkè nìyí lẹ́ẹ̀gì lọ́wọ́ ó ní ó gbé tẹ̀gì lọ́wọ́ kọ́dà ẹni tó tọ́jú nǹkan agbọ́dọ̀ ọ̀hún tó tọ́jú ẹ̀ sí ó gbé lóòótọ́ àmọ́ kọ́dà ó tó lọ́wọ́ àmọ́ kò tọ́jú òun náà bí àdìsí láti rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn adájọ́ ẹ̀sìn wa àdìsí àlẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ní ọkọ̀ lálàsí. àwọn àfọwọ́sí pé wọ́n ní asahul kutub ba'da al-Qur'an al-Karim Sahih Bukhari. àwọn tírẹ̀sì wa kùránì tọ́jú ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ tọ́jú ọ̀rọ̀ ọlọ́run ọba òun ni ọ̀gá tírà wa lẹ́yìn ilé làdìsí àlẹ́ Muhammad. àwọn àfáà tí wọ́n kó àdìsí jọ wọ́n pọ̀ àmọ́ ọ̀gá ńláńlá nínú tíra àfáà aládìsí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn wa ibẹ̀ láti rí oníṣọ ìbùkọ́rí. ìtàkùn máa ṣe ni pé ìbùkọ́rí gẹ́gẹ́gẹ́gẹ́ oní máa ń tají ní gbogbo àsìkò tí wọ́n bá ti rán àwọn èèyàn ń ṣe pé ẹ lọ́wọ́ ìsìláàmù wọ́n wà fọwọ́ ẹ wo sọ ìbùkọ́rí ná. nítorí sọ ìbùkọ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́yìn ìgbà yẹn wọ́n wá fún wa wo àwọn tí wọ́n jẹ́ sankosanko nínú àwọn tí wọ́n gba àdìsí iwájú tójú àníbà Muhammad wọ́n wá fèsì wọn. ẹ pé a ti sọkọjá lórí kútùbà yìí náà ní ọdún mẹ́ta sẹ́yìn nígbà táwọn kan sọ pé sọ̀yí Bukhari kìí ṣe tíra kìí ṣe tíra mùsùlùmí pé àdìsí sọ̀yí fún mẹ́mẹ́ wọ́n ti sọ rí láti kíkà àwọn mùsùlùmí jìnnà kí ní jẹ́ sọ̀yí Bukhari kí ní jẹ́ Bukhari ọlọ́run tó àṣírí ń tọ̀ ń kọ́dà àwọn ọjọ́ ọmọ kéwù rẹ̀ gbà tó ní ah, ah, èyí tẹ̀ ń ṣe yìí náà tó ń dùn ẹ̀ ti ń dójú ti wà ẹ̀ ń dójú ti wà ọlọ́run ti yẹ̀yẹ́ ń tọ̀ wọn gbogbo tó wá jẹ́ inú àwẹ̀ tó kọjá lọ yìí. wọ́n wá ní nínú títà fẹ́sí nínú àwẹ̀ yìí tó nǹkan mẹ́ta làwọn fẹ́ fèsì. nínú alákọ̀ọ́ táwọn fẹ́ fèsì ni pé àwọn fẹ́ fèsì àwọn alùsùn náà ẹ má jẹ́ àtàrà wa jẹ́ ẹni bẹ́ẹ̀ báyẹn tó fẹ́ fèsì alùsùn náà ó fẹ́ fèsì ìsìlámù ni wàláhì kéèsè tó péyàn jẹ́ iye alùsùn náà kọ́nà kò ti gbogbo abẹ́ ẹni tó ń ti ń gẹ́ ìsìláàmù òdìdì ìsìláàmù lónìí ọ̀dọ̀ àwọn alùsùn náà ló wà fún àtàwọn ajẹ́ lókù. àbẹ́yẹ bá fẹ́ pé tó fẹ́ òfẹ́ fẹ́ náà lòun fẹ́ tako ìsìláàmù ló fẹ́ tako. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wá gbà pé ìtàwọn alùsùn náà yìí ń ṣe ànẹ́bì ló sọ àmọ́ ẹ̀yin sọ pé tó báyìí ló ṣe àwòṣe bẹ́ẹ̀ kẹ́nìkan wá láwọn yìí lòún fẹ́ fèsì ó wá bẹ̀rẹ̀ rẹ̀ wàláì láàrin lédi àbú rẹ̀ ló ti bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ wọ́n wá lálà sí àbú rẹ̀ fún wa. àdìsí Muhammad bàbá da sí mẹ́ta àbú rẹ̀ nìkan ó gbà méjì wá ni pé ká ní àdìsí anábà sallallahu alayhi wa sallam ká ní ọgbọ́n ọ̀rẹ́dì èyí tá a fúnra nìkan gbà á máa ka sẹ́fúntì mọ́ lọ́rùn bẹ́ẹ̀ bá ti wá sọ pé ẹni yìí onírọ́ ni ẹni yìí àti rí pé kò yẹ ká máa gba àdìsí rẹ̀ tí wọ́n á máàkì ẹni náà lóòótọ́ tí gbogbo ayé wá rí pé àlẹ́ gba àdìsí ẹni lóòótọ́ kèé sẹ́ńtà àlẹ́ gbọ́rọ̀ wọlé kí ló kù mẹ́jọ mọ́ àlókù bàbá rẹ̀ wọ́n lọ́gọ́rùn-ún ni ó bàbá rẹ̀ sẹ́ wọ́n lọ́gọ́rùn-ún náírà ni wọ́n wá sọ pé ọ oh, pé nǹkan bí tó jẹ́ sẹ́wọ́ntì lọ lè kílẹ̀ mú bẹ̀ má kí ló kù má sẹ́yẹ́ pé. ìyẹn ló fà á làwọn àfa yìí fi dákẹ́ o èyí táwọn ń sọ yìí àwọn èèyàn ti jalè lérí kìí ṣe egun kìí ṣe jakun mọ́ o kọ́dà ibi tó lágbára dé ara àwọn tí wọ́n gbé lọ sí tọlọ́pàá nù wọn. tí wọ́n pé àwọn ọ̀rọ̀ ìgbà tí wọ́n ṣe báwọn àfa ti yín ìjẹ́ ìwọ̀n lè gbà kí wọ́n ṣe báwọn àwọn bàbá ti yín ẹ̀yìn ti ṣe fún sàbíà nẹ́gbà Muhammad ẹ má jà tán wa jẹ́ kò sẹ́ni tó lè jẹ́ àáfàá láyé lónìí àwọn sàbí ànábì jù ní gbogbo ọ̀nà nítorí àbúrẹ́rà yìí màtá ní gbọ̀n ní sókí kákàbà àbúrẹ́rà náà ni àbúrẹ́rà yìí ó gbajúmọ̀ púpọ̀ nígbà táwa ní kékeré àwọn àbá kan bẹ hadizi ni wá sí ìdájí nílọrin gbà náà o jù láyé tí a á ní ani abi horera wọ́n lè ṣe odidi oṣù méjì tí wọ́n fẹ́ káàdì wọ́n ni àbúrà wọn ò ní dápẹ́ lómìn tó gba àdìtú wàhálà oṣù méjì àbúrà nìkan mọ̀ lápọ̀. ẹ̀yin náà pé kò sáà létí ni ti gbọ́ pé a ní abakiri sidiki ẹ̀ tó wọ́n àbúrera ó lé ẹ ti lè káàdì sí àbúrera ẹ lọ́wọ́ ní burúkú mọ̀rọ́ mi ẹ lọ́wọ́ ẹ lọ kàyí tí àbúrera gbà wọn bẹ pé a àbí Umar àbí Usman bóyá lẹ́ẹ̀sì rí ẹ̀kọ́ ló ju ẹ̀kọ́ kan lọ sáwọn méjì gbà wá. kí ló fà tó yẹ pé àárí àdìs tó pọ̀ lọ́dọ̀ Abubakar Siddiq kí ló dé àárí àdìs tó pọ̀ lọ́dọ̀ Umar bin Khattab kí ló dé àárí àdìs tó pọ̀ lọ́dọ̀ Usman bin Affan wọ́n fi wá jẹ́ kí ọ̀dọ̀ àbúrò rẹ̀ láti rí àdìs tó pọ̀ eléyìí ní sàwọn èèyàn ní mà àbúrò rẹ̀ ó gba Islam nígbà tí Ànábì sallallahu tó ṣe ìjírá tó di ọdún anabi sallallahu alayhi wa sallam ó sì lọ́dún mẹ́wàá ó lu ọdún ní Madina a jẹ́ pé ọdún mẹ́ta péré làbú rẹ́ra bá anabi lò ilé wọn gé mọ fáwọn èèyàn pé ó si lè kẹtẹ pé yi to yìí tó dé ní ọdún gbogbo èèyàn lọ wá àmì tó tó ẹlòmí ti kéwọ́ látọ̀ lómi lẹ́lẹ̀ ẹni tó sì bẹ̀rẹ̀ dúgbò níyìn ó ti kọjá lóbi kéwọ́ ìbá àwọn afá wa nu àwọn pọfẹsọ aláróró ni ó ní àwọn tó kọ́ kéwù asára àwọn tó kọ́ kéwù lẹ̀ yìí ẹlòmí sẹ́ mọ́ máa fá wọn ká ló mọ̀ pé àfá pọfẹsọ aláróró ni gbogbo eléyìí ẹwà àfá lónìí káwọn ní kò ní ah, bóò ló ṣe lè nímọ̀ tó ẹwà nígbà ló nímọ̀ ju àfá rẹ̀ lọ eléyìí ò ní nǹkan tó súnmọ́ láàká ìwà tàbí fúnra wa nìyẹn kí ló fà á wọ́n ní àbúrò rẹ̀ aláìní ni tálíkà ni ìjẹ́ tálíkà rẹ̀ kò fún láǹfààní àti mọ̀ pé à ń lọ oko à ń lo dò à ń lo sòwò bí àwọn abákù sídìí àtàwọn ọmọ abákù sídìí nígbà tó jẹ kàlífà tí wọ́n fi jẹ kàlífà kan pé ànábì ti kú ó ìwọ ni kàlífà báyìí ó sì dijọ́ kejì ó sì tún mọ́ lọ́jà ó dijọ́ kejì ó tún mọ́ lọ́jà fún òun lọ́jà tí ah umaru ni kò sí ànígbà ah, ah, jòkó ńlé ni a máa wá wá bá ti sanwó oṣù fún ọ ọ̀rẹ́ tí bá dàrú wọlé àmọ́ wá sọ́dọ̀ rẹ̀ àjẹsìn tó fa ni pé ẹ dákun ẹni tí wọ́n ti jó iye ẹ̀sìn lónìí pé ìwọ lé ọ̀pọ̀ ọ̀rẹ́ ẹ̀sìn a máa bẹ̀ lọ́wọ́ rẹ̀ ó sì dijọ́ kejì ó kọ́ ni ó à ń lọ jà à ń lọ kó òun ní jíkà bákìsì dínkù rájò kó tó lọ́dà àdúgbò Muhammad. bẹ́ẹ̀ náà ni ọmọbìnrin kàtọ́ọ̀ wọ́n tẹ̀ ní ọmọbìnrin kàtọ́ọ̀ òun àtẹni tí wọ́n jẹ́ ju aládùúgbò rẹ̀ wọ́n jọ pín lọ ni. àwọn méjì ọmọ lọ wọ́n jọ ń ṣe bísíǹsì ni bẹ́ẹ̀ni bá lọjà lónìí yóò ní ìwọ lọ̀dà lẹ́bi lọ́la nítorí wọ́n gbọ́n bẹ́ẹ̀ wá sọ fún mi. eléyìí ló tún lọ lọ́la eléyìí ló lọ lónìí bá ṣe ń pinnu. ẹ dákun ọ̀rọ̀ táà lẹ́bi sọ láàrin wákàtí kan òun wá sọ wákàtí mélòó láàrin sẹ́gi méjì kò lè sọ láíláí. kí ẹni ta gbọ́ lónìí kò wá sọ fún un bàbá ní ká kúgbà nísìnyí báyà tábì sọ bá ogún sẹ́gi láì sọ ọwọ́ ní kí ní sọ kúgbà lónìí wọ́n ti sọ báyìí ìgbà tó ìṣẹ́lẹ̀ láàrin sẹ́gi márùn-ún ọtí yókù ńkọ́ in tó fanu tó fi jẹ́ pé àbúrò kò ní oko tí ń lọ in bá rí tó jẹ náà ni ó máa ń jókòó pọ̀ ọdún ànábà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n láti gbà tó ti dọ́dà nẹ́bí lórí ti ìsìláàmù ní gbogbo ọdún mẹ́ta ọ̀nì kò síjọ́ kan kọ́mọ̀dọ́dà ànábà Muhammad òun ni ó kọ́ dé olókan yìí lọ wọn lódìjọ́ kan wáyé kan wá sọ́dọ̀ ọlọ́run ọba sọ́dọ̀ ànábà Muhammad anájì ń sọ níta nínú yín tí ó tẹ ìlérun rẹ̀ kalẹ̀ anábì ń sọ ọ̀rọ̀ pé báni bá ń sọ̀rọ̀ nǹkan tó bá jẹ́ wáyà yìí anábì yóò máa sọ bí wọ́n ti gbé fún ni. àbúrò nìkan níbẹ̀ níwájú anábì yọ náà ta nínú yín pọ̀tọ́ náà àdírẹ́sì yẹn gẹ́gẹ́ bí gbà pé àwọn yẹn pọ̀ wájú anábì ta nínú yín tí ó tẹ ìlérun rẹ̀ kalẹ̀ kí n bá fọwọ́ sí àdúrà sí gbogbo tó gbẹ́lẹ́nu mi láyé láyé kò tún gbà pé mọ́ àbúrò wa mo wọ̀ tún mo wò sí mo wọ wájú mo wọ ẹgbẹ́ èmi nìkan mo rà mí jọ́nà. àlọ́ nìkan ló wá lọ́rọ̀ lẹ́bí ẹ̀yin lájì ó sì ra tẹ̀sẹ̀ bánàbí ti gbọ́ lẹ́nu wọn láti gbọ́ ni òun ò gbàgbé nǹkan kan mọ́ lọ́wọ́ àníbà Muhammad sallallahu alayhi wa sallam Abu Huraira tálíkà ọlọ́ọ̀ni ìwà jẹ́ tálíkà Abu Huraira yìí kó aláìní rẹ̀ kò sọ́ di pé kó parọ́ mọ́ àníbà Muhammad ìdí aláìní Abu Huraira kò sọ di pé ọ̀rọ̀ tí ó bá gbọ́dọ̀ ní Muhammad tó ń jẹ torí kó gbogbo àwọn sàábì ànẹ́gbà nílẹ̀ mi pa wọn ni pé gbogbo wọn ń dédé ni wọn kò sì parọ́ nu wọn. pàtàkì jọ́ tọrẹ sí àwọn sàábì ò ní ànẹ́gbà nǹkan mi lè ṣẹlẹ̀ láàrin ara wọn tó wá ti dúró mọ́sá fi sí àbúrò rà mọ́sá fi sí wa lẹ́mi ọlọ́run ìkórira rẹ̀ mọ́jọ́ wa lẹ́mi wa ọlọ́run ọlọ́lá ilàhìlọ́lọ́ wasalọ́lọ́hu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabihi wa sallam. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وسلم jàmá mùsùlùmí akàfẹ́ sọ fún wa ń sókí náà ni kákan mọ́ta ní jẹ́ àbúrò rẹ̀ àlẹ́ sọ̀tàn rẹ̀ tán àmọ́ ní nǹkan tá a fẹ́ fi múlẹ̀ lónìí níta fẹ́ fi múlẹ̀ ni pé ìjẹ́tálíkà àbúrò rà kò ní parọ́ màlẹ́ Muhammad kò ní kó máa sàn tó bá rí eléyìí wọn ò tó ń tá a lè fi sọ pé a lè gbọ́rọ̀ rẹ̀ wọlé. ẹ̀rí kan rèé hadithi yìí wà ní Bukhari àbúrò àgbẹ̀ ló sọ̀tàn yìí fún rẹ̀ tó yẹ kí àbúrò àpòlẹ̀ ní hadithi yìí kò yẹ kábúrò àtẹ̀já gbọ́ rárá àbúrò àgbẹ̀ bí ṣe rẹ̀ ó lóun lọ́dọ̀ àníbà gbàgbọ́dọ̀ ànábì òun wá rí i kan téèyàn lè wàrà wọ́n gbé kalẹ̀ ah ó yọ lónìí ó ànábì òun sàwọn òkè ní táwọn fẹ́ mú yìí ànábì ní àbúrò níhìn bá ń lọ mọ́sálásí bá ń pe àwọn àwọn yòókù rẹ̀ tó ní wọ́n pọ̀ tí wọ́n jẹ́ tálíkà báwọn táwọn ò rílé mọ́sálásí ni wọ́n ń gbé ànábì ní pè wọn lọ mọ́sálásí. Ah! àbúrò wa ń sọ fún wa bí hadith pé ìtọ́ wá sórí ẹ̀mí òun ni pé ewu tó ń fẹ́ tẹ̀ yìí. wàrà tí ń bẹ́ tí ń wò yìí gangan kò tẹ̀ kán mu ọwọ́ ní kí lọ kàn yòókù wa sẹ́yìn ṣé kó wí àdìsí wa àmọ́ etí ń bẹ lọ́kàn rẹ̀ ni pé ah! ìwúrọ̀ ayé fẹ́ dálẹ̀ yìí àmọ́ àti wá gbọ́ ànábì ò gbọ́rọ̀ wọn kálá lọ ìṣòfin ìrí wọn ó sì dúró pọ̀ wọn. wọ́n bá dé gbogbo wọn dé ọ̀dọ̀ ànábì Muhammad sọ̀sánná ànábì ni wà àbúrẹ́ wọn ní náà ó yà gbé ahọ́n ni ó yà máa gbé fún ọlọ́kọ̀ọ̀kan èmi kí tún kọ́kọ́ mú ó ní bọ̀ sì gbé báyìí ó tún wá àmọ́ òun gbọ́dọ̀ sànàbí lẹ́nu òun àgbẹ̀ fún wọn ẹni àkọ́kọ́ mu ó yá gbà á gbé fẹ́ẹ́ lè kejì bí wọ́n ṣe gbé káàkiri ló gbé wọn fi mú tán tí wọ́n sì ń yó kan tó gbé kalẹ̀. ó wá kú díẹ̀ nù kẹ́nẹ́ yìí ànábì wa ní àbúrò kí ló kú mẹ́rin ó lóògùn mi àti ẹ̀ nà ó yá mú tiẹ̀ wà àbúrò òun bá mú ànábì máa mú lọ ó lọ sáà mú lọ máa mú lọ òun mú lọ máa mú lọ òun wọn wá ọgbọ́n ọ̀dẹ́bí kò sí mo lè mú sí mọ́ kò sí mo lè mú sí mọ́ àlejò àgbà àlejò àmọ̀ yòókù àdìsí yìí àbúyọ ló gbà fún ara rẹ̀ kò lè parọ́ ìdí ẹ̀ ní àbúrò rẹ̀ rà kò tó pé yẹ̀yẹ́ ni àtẹ̀fọ́ wọ́n tẹ̀yìn kẹjọ ìdáwọ́ tẹ̀yìn kọjá iṣẹ́ kílẹ̀ ń ṣe dẹ́fi rún nítorí lẹ́yìn gbogbo tí ń yẹ rẹ̀ ń yẹ rẹ̀ rọ̀ ìtò pọ̀nù ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam àbúrò alùpàgbé àpọ̀jù kò dá kí mùsùlùmí ó bá ti kórí ẹ̀ máa torí ayé ayé tó nígbà èyí máa ń wọ́n pé lọ́wọ́ fún yín ẹ̀ ọ bá ti fún yín lọ́wọ́ náà tọ́ ẹ̀ tó kọ̀ wọ̀ lẹ́rà ẹ̀ ra tí a lẹ́dà àwọn àbáyé sì rẹ̀ tí a lẹ́dà làwọn rà wọn ò sì gé ara kọ́dà wọn kù sọ àbúrò ẹ̀ ní apẹ́lẹ́wọ̀ ọ̀jọ́dọ̀ àtàjẹ́ mùsùlùmí o àwọn àǹfààní pọ̀ tá a lè rí lára ìtàn àbúrérọ̀ kódà bí ìyá rẹ̀ náà bó ti gbà Islam ó ní sùúrù pẹ̀lú ìyá rẹ̀ ni gbogbo ọgbà ní arẹmọ́sí pẹ̀lú àná Muhammad àmọ́ tó ń ti bẹ́ẹ̀ yóò máa bẹ lọ́n kọ́nà wà lọ bá ànábi wá jọ́kọ̀ wà ní bá ń sàdúrà fún yá mi kó gbà Islam ànábi sàdúrà fún yá ẹni gbà Islam sọ àbúrérọ̀ yìí jẹ́ aláìní rẹ̀ kò túmọ̀ pé ó lè parọ́ mọ́ ànábi wa Muhammad sallallahu alayhi wa sallam kò túmọ̀ pé ọjọ́ tó lò tó kéré pẹ̀lú àlejò sọ́lá ń ká tó hàn pé kò lè gba àdìsí àtúntò ó súnmọ́ lè bá. lára táwọn èèyàn ṣe ni pé wọ́n ní ká àdìsí àdìsí tá a máa ń gbà yìí bá sítátù sawal ta ló gbà wá jẹ̀mọ́. àbúrò rẹ̀ ló gbà wá arákùnrin tí ń sọ yìí lójú kó sílé kó mẹ́rin ó ní kò sí kankan kò sí kankan pè ní sítátù sawal kò tán. ẹ ti ṣe à ah! <laughs> èkó náà ti ṣèkó lẹ́nu ẹwọ ẹsẹ ẹdúgbà yìí nìsí láyìí ó sọ pé bá lọ sí mọ̀ nísìnyí àwọn èèyàn fẹ́ gbà ọ́nú o bí wọ́n ti wá máa yú ẹ̀ sí lọ́kọ̀ọ̀kan nu nígbà pé àbúyà ló gbà wá kò sí délé délé náà ńkọ́ kò sí délé wọn abadé kọ́ àsòkòtò náà kí ni jẹ́ bẹ́ẹ̀ ìbábúyà ló gbà wá sòkòtò yìí náà wá àbúyà ló gbà wá àbúyà wa di ẹni yẹn jẹ́ lójú àtàjẹ́ lójú àwọn èèyàn tó wọ́n ti bàjẹ́ gbogbo ẹni tó bá lọ́wọ́ fẹ́ yẹ yẹ àbúrò rọ àbáwọn sábẹ́ ànábì ọlọ́wọ́ bó yẹn tó ń kótó ayé lẹ̀ o. ìyìn màsàdúà ìyìn sọ ní sọlọ́rọ̀ ní ìsàdúà kò dá ká máa mùsùlùmí ẹgbẹ́ wa lọ ọ̀bọ̀ ni mi ò fún wọn o tí a kó ń sàlàyé ni pé bẹ́ẹ̀ bá ń yẹ̀yẹ́ ẹni ọlọ́run aṣọ fún ayé òní ọlọ́run ẹni bá jẹ́wọ́ òlì tòun ọlọ́run ẹni bá bínú ẹ̀ ọlọ́run wọn bá jagun àwọn sàábẹ́ ṣé kíkí náà fi àwọn táwọn bá jẹ́wọ́ òlì kí ni wọ́n jẹ́ àbúrò rà bí ò bá jẹ́wọ́ òlì kí ni wọ́n jẹ́ wọ́n ní ọlọ́run àbúrò rà olóye sọ bẹ́ẹ̀ bí yẹn bá ti ń yẹ̀yẹ́ àwọn ẹni ọlọ́run ọlọ́run yẹ̀yẹ́ tọ̀hún ni kì í sọ pé ọlọ́run kò yẹ̀yẹ́ tọ̀hún ìyín sọ ni kó ní bá gbọ́ kó gbọ́ wá sí i عليكم الصلاه والسلام الله لا اله الا الله وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم الله اكبر الله